بن عبد الله الأمانة إقامة سنة كتبقى حديث واحد كيف يجوز إقامة سنة إقامة سنة يقوم òun là kọ́kọ́ lọ sí làákàyè máa lọ síbi ẹ̀ka máa sọ̀rọ̀ àlàáhà. ìbọn kàtá ni wọ́n á pè gba kókó rí wọ́n máa bọ̀ kàtá yẹn nípa wọn máa kọ kàtàyà nípa dúkìá kéèyàn jẹ́ ní tó ti sọ kàtà àmì kéèyàn jẹ́ ní láti fi lè kéèyàn bá ti sọ kàtà àmì láti fi lè anabi wa muhammed sọlọ wa wàhálà ẹlẹ nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ náà ṣe ń àlàyé àwọn àmì ìmúlá ti fún wa. ولآية المنافقين ثلاثة أو أن المنافقين متى إذا حدث كذبا كما صار دورا وإذا وعد أخلف كما تكذب يوجد وإذا اؤتمن خان كما تفقد أمانة يوجد eléyìí à ń pè ní òfin ṣẹlẹ̀ àti nìfà fọlẹ àmàlí ìyẹn ni pé ìwà mùnáfìkì tọjẹ àfarasẹ àtẹníwà nìfà tuntun wà wà tó ń pè ní nìfà fọlẹ ẹrẹsẹ kọọlì mùnáfìkì ti ń bẹ nínú àdìọkàn àwọn làwọn ẹni tó dẹ́gbẹ́ wọn fi àìgbàgbọ́ pamọ́ wọn wá gbé hàn sáwọn èèyàn báwọn tọ́lọ̀ gbàgbọ́ irú wọn làwọn tọ́lọ̀ wọn bá sọ nípa pé ènìyàn ló múná ṣẹ̀fínà pẹ̀tẹ́rẹ́kẹ̀ ẹ̀sìlẹ̀ ìrìnà wọn rọ ọ̀rẹ́ nínú ìsàlẹ̀sàlẹ̀ òmùná ìwájú òmìnira òyà ẹ̀ẹ́dì kí ìyànjẹ́ ni tó fi fọkàn tán nǹkan lánàá nítorí peter abáfẹ́rẹ́ nìkan tó ní àmàna àmì kò ní ìmáyà ọwọ́ ni wọ́n tàbí kan ní ìwọ Muhammad sallallahu alaihi wa sallam nítorí náà kọ́ wọ́n jọ ẹ̀ wọ́n ní lẹ́ẹ̀kì ìmáyà lè má iná àmàna tẹ̀lé kò sí ìgbàgbọ́ òdodo gbogbo ẹni tí o bá ti fi kọ̀kàtà gbogbo ẹni tí o bá ti fi kọ̀kàtà kò sí ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé tí bàbá olùdó bá ń lọ pẹ̀lú èèyàn yóò lára táwọn náà bá ti ń bẹ pẹ̀lú èèyàn ojú ẹ̀ tó bá pẹ̀lú bẹ pẹ̀lú èèyàn. àti kí àmà náà sọ ká má rí má àmì wípé gbèjà òkèèyà ló ń dé inú àmì gbèjà òkèèyà ló tó súnmọ́ àlejò àti olùwà àti ọ̀rẹ́ sẹ́lẹ̀ wọ́n ní ìlà òkè yàrá kiri àmà àlejò fẹ̀lẹ́tọ́bù náà tí ìfọkàntẹ́ni bá ti lè sọ ẹ máa ti lè fi ráàyè ẹ máa lè fi lè jà fi hàn. ọ̀rọ̀ kéèké ti mọ̀ àìkú ha yà wọ́n ti wọ́n sọ wọ́n nílò ìṣe ọlọ́run kí àtọ̀rọ̀ ọlọ́run tó máa bọ̀ ǹjẹ́ báwo láti ṣe mọ̀ pé wọ́n ti fi àmàlà fi ráàyè wọ́n ní ìlà tó ní ìlànà náà lò ìlà àwẹ̀ ìlẹ̀ àdìrí fẹ̀lẹ́tọ́bù náà ní gbogbo ìgbà tí wọn fẹ́ fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ máa retí gbèsè àfẹ́yà. ẹni tó ti sálámù sí tòun kan kọ̀mọ́ ń pa rẹ̀ òun náà lẹ́sìn ní òṣè àmì gbígbèdè àfẹ́yà mi ti gbé òtí súnmọ́. torí délé kí ọjọ́ tó ṣe fọkàntán lọ́dà rẹ̀ níbo ṣe kí ìfọkàntán ni èyí tó náà wọn bá ti ń sọ fún wa nípa rẹ̀ nínú ayẹ̀rẹ̀ ó lè ṣe pẹ̀lú owó báwo láti ṣe nàbí lágbádá sí kọ̀kàtà ọgbọ́n oṣù ọlọ́dọ̀ bá ní sọ bá ní lóṣù o sì fi owó yẹn wọ̀wọ̀ bá a jẹ́ òkè kẹ́kẹ́ ẹ̀ẹ́n òkè láyé sí òkè lọ́kàn báyìí ọ̀nàwọ́ ọ̀bàjẹ́ òsì ìwé ìjọba fẹ́ni tí ọ̀dọ́ ti gbé nǹkan kan wá so owó yìí nínú Islam àmì ìmúlẹ̀ yóò mọ̀ ẹni tó jẹ́ nìkan kàkàtà kó pamọ́ sí lọ́dọ̀ ẹ̀ òní ná padà kaba yẹn òní ná padà sí lọ́dọ̀ kaba yẹn nítorí pé ẹ̀yin náà kọ̀ àmàlẹ́ ní tó ṣe dàgbà tí nǹkan bá so tí ìṣòro lọ́kọ̀ọ́ àti tó ṣe yẹn òní ná padà kaba ṣùgbọ́n báwo wá là máa nàá yẹn ṣe nígbà tí mo máa fẹ́ gbowó o sì lọ́dọ̀ mi tó pè sí ní tó pé wọn kà ní lọ́dà padà wọn kì ọ́ ní kí ni àti ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan náà ní ìgbésẹ̀ ìdájọ́ pé láàrín táwọn ní ọmọ àwọn ní àmì ẹjọ́ practicalize ẹ̀ kàkàrí kíkọ́ ọmọ ìṣe kọ̀ọ̀kan náà kọ́ ọmọ wa ìrẹ̀kẹ́ á ah, lágbájá ni àmì ẹni tó ṣe mọ kàtà bíbà tán fún ọ náà lọ dágbàdà kò ní pààrọ̀ rẹ̀ ìgbà náà lọ rẹ bẹ ẹni ṣùgbọ́n owó tán fún ọ yìí wọ́n gbé fún ọ oṣù wa lẹ́nu tó yẹ ọlọ́mọba tó a torí pé tẹ́lẹ̀ náà ọjọ́ àti ká ti wúlò àti wúlò ẹni ọlọ́dà kọ́kọ́ máa ti kàn wọ́n wà lọ ẹ̀yin ọmọ kílẹ̀ lọ sunday night drive ẹ̀rọ àkúrà ẹ̀fọ́ kílẹ̀ tí yóò sí demonstration kílẹ̀ tí yóò sí ìlọ́ra ìlédè. ṣé owó tí nínú àwọn olówó owó olówó eléyẹn ẹni tó ti bẹ́ẹ̀ sábọ̀ lábàánà kọ̀lá. ìgbà tó lówó dé òsì dáwọ̀ rẹ̀ padà fún àmọ́ kí owó tó ń kó fún ọmọ owó mi ló ti pààrọ̀ rẹ̀ eléyẹn.

tó o bá sọnù lọ́dọ̀ rẹ̀ yọ ká àbẹ̀ lè dá. tọ́ tó bá ti gbowó lówó tó kó pamẹ́ sí ọ lọ́dọ̀ ẹ̀mí rẹ̀ ni pé màá ná owó yẹn màá fi gbọ́ àwọn bùkátà kan ó ti padà ná ọ̀nà gbẹ́mí rẹ̀ ti lọ sí ìkọ́ ọ̀nà ọwọ́ rẹ̀ ti lọ́wọ́ sọ yáwó tó wù bá sọnù wàá sàn padà. tọ́ ẹ̀jẹ̀ wa wò ó àwọn bàbá ti ń gbàdúrà ṣe ọwọ́ sí ń sọ owó tá a fọ kàtá yìí àbọ̀wọ́ tó yáwó tó gbọ́dọ̀ san padà. Nàá ọwọ́ tó yáwó tó gbọ́dọ̀ san padà. Ìdí ni pé yìí ṣe owó tí wọ́n fún un ìní ó ti fi mi ní ọ̀dà padà fún un. Tó bá ń ṣe owó tí o fún ní ọ̀dà padà fún ọ, ọ̀hún á ní sẹ́mà tí owó mọ́ bàbá aláṣọ lọ́wọ́ tó ti jẹ́ kó owó táwọn afúnni ọ̀dà padà fún wa dábìlẹ̀ àníbìlẹ̀ àpòtọ́lọ̀ lọ́wọ́ àná. ìdí nu tó ti jẹ́ pé ìgbà tí bàbá aláṣọ ti wá jẹ́ pé yíyá lọ yáwó bàbá aláṣọ yáwó ni kì í ṣe gbé ẹni fọkàtà pé ẹni fọkàtà rẹ̀ ọ̀yáwó ni ìjọ wa yẹ kéèyàn ọ̀yáwó kó sì tún máa gbèlè yìí mo rò pé yé kìí sì pé wọ́n tó ya lówó ní fúnfún lélu òun tó yáwó ló tún fún lélu tọ́tún tọ́tún ìdí nìkan jẹ́ pàṣẹ dáńgbà nfẹ́ káwọn èèyàn kí wọ́n tún sí lọ́nà tó ti bá ìsìlámù pé ti wà ní ìsìnkú bá ìsìlámù ti bá ìsìlámù tọ ìfọkàntán ni kéèyàn jẹ ní tó fi fọkàntán ìtọ pàtàkì iná wọn ti máa nẹbọ ọkọ sọlọ wà lóyún àti kọjá ní kíá ẹnìyàn tó bá àtẹlẹ tó dìde láàrin àwọn aramọ́ta ní wọ́n mọ̀ ọ́n náà ní pé ọ̀sọ́ọ́lẹ̀ àdìdàdì olódodo ẹ̀sọ́ ṣe fọkàn. Bébí tí mọ̀tẹ́lẹ̀ tó bá àtẹlẹ tó gbéra láti wọnú mọ́tíláṣí ní ọjọ́ tí àwọn bùrẹ́yì tẹ́sí wọn kékeré wọn lẹ́yìn tí wọ́n tún kàá bá wọn náà tí wọ́n lọ fún pé tani ó gbé hájàmù lásán tí ó gbé táyà wọ́n bẹ̀rẹ̀ sí ní falada àwọn pé òun nígbà kéyìn gbé lẹ̀ èyí lẹ́gbàá jù lẹ̀ èyí lẹ́sẹ̀ kí ni rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí falada níta sí ní sinmi kí ẹgbẹ́ ẹgbẹ́ òkúta gbogbo kalẹ̀ ẹ jẹ́ àfi ọ̀rọ̀ sílẹ̀ fẹ́ni àkọ́kọ́ tí ó wọlé tọ̀ wá tó ń wà lójijì ọmọ ẹsẹ̀ sẹ́lẹ̀ nù káàbà ẹni tó bá kó wọlé wá bí ẹjẹ kọjá kò ní ọjà jẹ ẹni tó kó wọlé wá dáadáa lọ lọ́wọ́ wà ní wàlẹ òun wá ti máa ní ọ̀pọ̀ ọdún alẹ́mí olódodo ẹni tó ti fọkàn tán wọ́n ní gbogbo ńlọ́ba dálẹ́jọ́ làwọn ìwà lẹ́nu tó wà lọ́wọ́ nítorí pé gbogbo tó ń ní agbára tàbí sọ̀rọ̀ àjọ náà ti sáyé nísòlá àtọ́lá ni ẹtí àtọ́lẹ̀ ẹtí àtọ́lẹ̀ ẹgbẹ́ òkúta ní lórí wọn gbé lé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan kọ́nyà tó ti kọ̀ọ̀kan wa wọ́n sì ní àtọ́jú wa kálukú di aṣọ múlẹ̀tì gbogbo ní ẹjọ́ gbé gbogbo wọn jọ gbé àgbọn ọjọ́ gbé àkóso inú pẹ́ẹ́lì kan ló gbé ẹnìkan ò ní gbé wọ́n sì gbé títí wọ́n fi gbé dáyẹ̀ anabi tó bá tó náà wà náwó gbé fúnra wọn wọn á gbé ibi tó yẹ kọ wa. ọ̀nà àtúntò lóṣooṣù ẹni tó sọ kẹsẹ́ ni ìgbà tó náà ń kúrọ́ dáyé fún ké diplomasi máa ń tà àwọn ké diplomasi ní sè rọ ni àbó kúrọ́ lójú òun pé àánú àdúgbò ìjẹ́ fún àyíká yìí tẹ̀sẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ náà lọ́jọ́ òde. ṣùgbọ́n ẹ̀ náà ìgbà gbogbo ìtọ́kù pamọ́ sí wọn lọ́dọ̀ lẹ́sẹ̀ bí tí wọ́n sì fi tán tán kókó sí ọkọ̀ gbogbo ẹ̀fọn àlejò àlùsọ́lé ọ̀dọ̀ ẹ̀fọn àwọn àná kókó ẹ̀rọ ẹlẹ́rù ti tẹ̀fẹ́ lórí. eléyìí ọ̀nbẹ ní wà fẹ́ kábà lọ́dọ̀ ẹ̀ bá kó náà wà kó. ọlọ́run fún àrùn nípa ọmọ ìfẹ́ òní wà mí láti lé kéde àbí mẹ́tẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́n يؤدي إليه إنبه nínú àwọn ẹgbẹ́ nínú àwọn ẹgbẹ́ àkúntẹ́ra yẹ̀wúni àti nàṣọ́ra á nínú wọn ẹni tó ti kíkọ́ ọba kọ̀ọ̀kan náà lórí ẹ̀rọ owó kéde mà ẹ̀rọ owó tó ti kéde mà àwọn olùmọ̀tìmọ̀ pẹ̀lú pọ̀ pẹ̀lú pé alùpùpù náà àwọn kan tó ló dúdú alùpùpù náà kíkó ju ẹgbẹ̀rún dì náà kálíbà àmọ́bí ẹgbẹ̀rún dì náà ti tó wáyà lè mú kalkulétọ̀ wa nítorí pé ìdáàmú káàtì àkéèyàn onídìí òbí ọ̀tàkà ìṣòro nàìjíríà twenty dì náà nàfẹ́fẹ́ tọ́ ẹrù owó bèlè mẹ́ta ẹ̀fẹ́ owó bèlè okun iná òkúri tí ọba ti ní òdodo lówó tó yọ kàkà wọn wá túmọ̀ kẹntọọ pẹ̀lú ẹgbẹ̀rún dìínà bàbá wa ti rò dìínà ogún síbi two hundred and fifty thousand naira dìínà ogún ẹgbẹ̀rún dìínà ogún. tẹ̀lé ilé ó ti kún àbí ẹ̀kọ́ two hundred and fifty times ten times ten ó di ilé ìbá ní calculator two hundred and fifty times fifty. Ah, ó ti bẹ̀rẹ̀ ẹsì sí ẹtù tó. torí ní twenty dinar mélòó lọ́wọ́ ní one thousand bí mà ṣe fífi one thousand divided by twenty ṣe Now, let's ẹ̀dùn. one thousand divided by twenty. Fifty. fifty yẹn times two hundred and fifty thousand no fifty times two hundred and fifty thousand naira plus twelve million five hundred thousand dollars ike alifu now. so ibi tí. èèyàn bá gbé irú owó bẹ́ẹ̀ fún wa ẹlẹ́yìn tẹ̀síìrì kánú tẹ̀síìrì mi fún wa ló dé pẹ̀lúpọ̀n ojú bẹ̀rẹ̀ wípé ó ń bẹ nínú àwọn ẹni tá a fún ní síra ẹni tó ti fi tó ọba fọkàn tán lórí ẹrù owó góòlù délé mà tó gbé pamọ́ sí lọ́dọ̀ yóò á ti ìhìnà yóò sọ yóò sì dá padà mọ́ gẹ́gẹ́ bó ti ṣe ìdúndẹ́sọ̀ ọba bí ìlú nǹkan kan ní sanwó yìí bó o ti gbé kún e bẹ́ẹ̀ lọ́ọ́ máa kàn rẹ̀ tán tó bá yẹ pé ìjọ gbé pamọ́ sí lọ́dọ̀ tó bẹ̀ kọ́ à ó rí ìgbà dáadáa dáadáa èso ọba ti fi ẹrù owó kéde màkú tó jẹ́ gbòò gbòò ti gbé kún e bọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ máa kàn rẹ̀. tí ọba wa tó bẹ́ẹ̀ wà tó rí nǹkan rẹ̀ gbà dáadáa. wọ́n ní nù من بدينا إلا يؤدي إليك إلا ما كنت عليه قائما إذ بنوا ẹni tó ti tó bá kékeré náà rẹ yọ kán ẹwọ sí ẹgbẹ̀rún dín náà wọn kó pamọ́ sí lọ́dọ̀ ọdà padà gẹ́gẹ́ bí wọn ti fi kó fún un ṣùgbọ́n bẹ́ẹ̀ nu ẹni tí ó kúndùn bá ti dín náà rẹ yọ kán lọ ọkọ kàtà lórí ẹ onídàpadà ọ torí pé lẹ́yìn àtiwọ lówó àtiwọ ẹni ọlọmọ fi kàn wọn wá ìní àlèmọ kòtò bíi iná fi sọ yìí pé wàhálà dàdé lílọ àlẹ ẹnìnàbọ kọwàlẹ ẹ̀rí ni lórí tó ń jàǹbá ni wọn oníjàǹbá ni wọn nítorí pé nítorí pé bíbí náà kan pamọ́ sí lọ́dọ̀ pọ̀ ká padà fọ́ òfìkọ́bọ̀ kan pamọ́ náírà kan òfì pamọ́ sí lọ́dọ̀ pọ̀ ká padà fọ́ ọ̀kan sì ń bẹ tó tó bá gbé wá mílíọ̀nù pamọ́ sí lọ́dọ̀ tó ti gbé sí lọ́dọ̀ náà ní ọ̀dà padà ẹni tó wá lé tó ọba fi náírà kan pamọ́ sí lọ́dọ̀ tó yẹ òfin náà tó kò ní dá padà fọ́ eléyìí ń ṣe àfihàn ìwé yìí. ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìjàmbá wọn wá ní ìmáàmù kóòtù bí ní ọ̀dà tí àwọn bá ti ń jàmbá tó túmọ̀ sí fáwọn nìkan ló ń jàmbá tí ò tó ń jàmbá náà wọn sì rí rẹ bàbá lọ ní wọ́n mi àlè ìdáàdì kòtò pé wọ́n mi nà ní náàdì pé bẹ́ẹ̀ nù àwọn ó ní wọ́n mi àlè ìdáàdì àwọn kan bẹ́ẹ̀ nù àwọn ọ̀dà fún síra mẹ́lí tó o bá gbé ẹrù owó góòlù gbèlè mọ́ pamọ́ sí lọ́dọ̀ tó ọkọ̀ kàtà lórí ẹ̀ yọ ọ̀sán padà pọ̀ yọ ọ̀dà padà pọ̀ bó ti fi pamọ́ sí lọ́dọ̀ wọ́n ní nǹkan mẹ́ni kò fi ìnáàrí láàyò ìdílé ó sì fẹ́ nu wa ẹni tó tó wá pé ìnáàrọ̀ ẹyọ kan lọ́ba gbé pamọ́ sí lọ́dọ̀ kò dá padà pọ̀ إلا ما دمت عليه قائما àyà àkókò ojú oṣù kò ojú oṣù kan ọmọ owó wọn san o ìjọba ti sọ gbàgbà sọ fún o lórí orúkọ máa ń bọ́ ẹni à lọ́ọ́ mú jáde ẹ bá wádà ẹ bá. ẹ sẹ́ni káwọn ìjọba wà bẹ́ẹ̀ kí ni ọgbà àwọn ìyàwó ọmọ tẹ̀lé lọ́mọ ẹ yín tó irú wọn wà nù wà ọlọ́ọ̀ni ẹnìkan bẹ àwọn kan bẹ nu wọn tó ti fi tẹ ẹ bá fi dùn náà kan pamọ́ sí lọ́dọ̀ ọ̀ níjà padà ẹ náà tó bá ti bẹ lọ fún ọ ìwọ gbọ́ ọwọ́ ni ọwọ́ ń bọ̀ subhanallah tọ́ tòtúrò tí kò sílẹ̀ ní mùsùlùmí náà ẹ̀yin náà kúkú mà lórí báyìí tẹ́bá ti fẹ́ mọ bí yẹn ti rí ẹtì kó wọ́n náà kọ́ mùsùlùmí tó o bá dá ọkọ pẹ̀lú ara wa á ẹ̀yin náà mọ̀ pọ̀lọpọ̀ láàrin ìtúká lálàáfíà o fún àpàlálá ẹ̀ ti bẹ́ẹ̀ láàbì lónìí ọ̀pọ̀lọpọ̀ owó rẹ̀ ti gbọ́ sí lọ́wọ́ lómi ló fi lónìí tó wù lọ́ba tó lè wọ́wọ́ rẹ̀ láwọn òfin òun á máa tẹ́ra yóò tẹ́lẹ̀ ìbọ́dọ̀ náà lọ́kọ̀ kọ́ gbígbà yìí lòun tó rówó ẹ̀ fún subhanallah àwọn èèyàn nípa ẹ̀ ọlọ́mọ máa fà tó bá ti jẹ pọ̀ owó lórí àwọn béèrè lọ́dọ̀ rẹ̀ pé kílẹ̀ máa gba alábẹ́dá náà wọ́n máa rí ẹni rí ẹni rí báwò kò sọ́mọ rí kò sẹ́ni rí kankan tí wàá tó tó tó di pé nǹkan kan mẹ́ta tẹ̀lé tẹ́jọ́ ẹjọ pé lébolo tó àmọ́ lọmọ ẹni ẹni rí ńgbẹ bá tó pélé ìgbà náà lọmọ tó ti dọmọ ẹni ẹni rí bó bá ti lápára dà sí bó bá ti ń ti dáadáa sáà ẹgbẹ tó ń gbé sí bó ti lámùmọ ara sí tó jẹ kí ń para da gbogbo ònira tó ń ti rí ìgbàna àgbàjẹ ti yẹ. lẹ́yìn náà tẹ̀jọ́ ìrìn àjò ẹlòmíì ìgbà tẹ́jọ́ ìrìn àjò láti lójú àtẹnìbù làgbàjá àti nǹkan ti tí òkú rẹ̀ láti rẹ̀ tutù gbọ́dọ̀ délé jẹ gbogbo ẹgbẹ́ adídá ti jẹun ní òtúrọ̀ òtúrọ̀ àwọ̀ kọ́nà ọ̀rọ̀ àwọn gba gbogbo àwọn ẹbí kàbùkàbùkàbùkà ẹ̀ ẹ̀ má ẹ̀yìn ti wọlé jẹ gbogbo àyọ̀ ẹ̀ láti wọ̀ kálukú jẹun ẹ̀yìn sanwó jẹ yẹn jẹ ah màmá ń kọ́ ń bọ̀ wọ́wọ́ ah, ah, bí olóṣèlú kan ti wà lẹ́yìn ìgbàgbọ́ lèmi lọ ah kọ́mọ́bà àkókò ọ̀sán owó jẹ tiwọn àbẹ́rẹ́ ẹ̀ fún màlẹ́ ti máa mú ẹtún wọn ni wọn tó ẹdín mọ kó ọ̀rọ̀ kulikuli kulikuli mélòó tẹ̀lé kulikuli tẹ lè jẹ́ pé wọ́n di mẹ́fà hundred naira tọ́ba wa ẹ̀ wà kónú bá bì ọ̀rọ̀ àmà yọ jẹ kò sí nù bẹ́ẹ̀ kulikuli ni o abẹ́ jẹ kulikuli ni o yọ̀rọ̀ àmà yọ kárẹ̀ bẹ́ẹ̀ o kébẹ̀ o ìrìn àjò àti ìbọ̀ ni tó ẹ màmá kan bàbá báyìí tí wọ́n dé ẹ̀rọ aláàjì ẹ̀ máa ń gbé bá. no no mi ń gbàgbà púpà mi ń gbàgbà púpà bákúlọ̀ sọ wà bẹ́ẹ̀ ẹ bàbà ẹ ti sùúrù ẹ ti sùúrù dáàbì sọ̀kalẹ̀ ń ti náà no ah sẹ́nu kí àtẹ̀lé túbọ̀ mi ìkẹtọ̀ ọba àti lọ́la wa ni àkílẹ̀ náà gba alábẹ́ ah ẹ má bàa dàn púpọ̀ èèyàn kí èèyàn kí ló dé nítorí dájọ́ ènìyàn kúlíkúlí fífi náírà sẹ́wọ̀n pé ẹ̀rọ owó abẹ́ ẹ̀dí owó ẹ dákun bá rọ agbábá yìí tọ́jọ́ yìí lọ ọjà yìí ló lẹ́jẹ̀ táyì tó tó sì wú sẹ́wọ̀n pé àkéré kùnú bákan náà ètò wa ti gbogbo ẹ̀ lọ kó wọ́n pa yín pọ̀ yóò máa sọ bẹ́ẹ̀ bá ti kanu mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ sọ pé ó sì ti dá sí lónìí kódà sọ pé bọ́ọ̀nù rí kan. إلا من رحم الله. àfi ń tọ́lọ̀ يوم تنا bá yọ tó náà lè má mara rẹ̀ ìgbà nìkan ní wọn kò pamọ́ sí lọ́dọ̀ àbí ní wọ́n jọ dápọ̀ pẹ̀lẹ́ nìkan yọ wá tó dodo ní nàìjíríà ilé ìpìlẹ̀ rẹ̀ mẹ́yì illa man rahim Allah ó dà ibi tí ó tún lé bí òní kí wọ́n máa sọ ọ́ lóyìn ọ̀jẹ̀ ẹlẹ́sìn ni wọ́n mùsùlùmí alùsọ̀rọ̀ náà ẹ̀ka ọ̀rọ̀ ó lè má ràn lórí kó lè jàmbá rẹ kó di orí mẹ́ta kó fi dáhùn kò ní mú àtẹlẹ yóò nítorí ẹgbẹ́ wọn balẹ̀ yóò wà ewúrẹ́ tí máa wọlé tẹ́lẹ̀ yóò tó dé. السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم حديث بالغ مؤمن ومؤمن سلام عليكم. Gbogbo àti ọba bẹ̀rẹ̀ sí ní lé àwọn ọ̀rọ̀ ìkàlẹ̀ ló sì sọ rárẹ wọn mọ pé ah, àmọ ètò lẹsìn náà nù àlùmọ lèmọ láyé ìsúnmí ìpàwọ tọkàrí bá wà ọ díẹ̀ ìsúnmí ìpàwọ tí ìsọ lánàá pàwọ gbàdá ló ti wá fura pé nǹkan ti dé sọfúnà wà tọ́ da bẹ́ẹ̀ ọlá ìsúnmí da bẹ́ẹ̀ ilé ẹ̀rọ pa ló ti dé kẹ́lò ní ìfẹ́ ṣe yẹn láta ní ẹ̀kọ́ ọmọ ẹni tó tún lò wọn tó ti tó lò tọ́ wọn jàǹbá jàǹbá jàǹbá ó ti pọ̀ jù talẹ̀ ni wọ́n lò ó ti fa ìlú jàǹbá tẹ̀sí ti ti nàìjíríà ó ní kò ní ọwọ́ mọ̀ láti kálukú ní tánú ọ̀sì jàǹbá yìí tata nítorí ti ilé ìbáyìí ọ̀n bẹ́ẹ̀ náà ọ̀sùn náà ṣùgbọ́n ìmọ̀ ọ̀pọ̀ òkèlè ọ̀nà àwọn ní ìdí tó lọ́wọ́ sọ pé omi àti ìṣẹ́ ẹ̀fẹ́ ní ìtàmẹ́lò ìṣòǹbọ̀rẹ̀ àti ìlẹ́ ومنهم من تأمنه بدينار لا يؤدي إليه ثم بعد صوت بعد وأهل الكتاب وبه يوقعش يوقعش nítorí pé ìwọ̀n ìwọ̀n náà ọlọ́run lọ bẹ́ẹ̀ dẹ́rù bá tòṣùwọ́n ní ti ń tẹ̀sí síbẹ̀ ní ìjàmbá òun súnmọ́ bí wọ́n bá bá sọ̀rọ̀ náà kó tètè padà sẹ́yìn torí ẹ̀ irú àmáyà yìí wọ́n sọ ike kárẹ̀dẹ̀ náà kárẹ̀dẹ̀ lọ́wọ́ àlẹ́ ọjáde jáde káwọn tó gbọ́dọ̀ ti máa ń ṣèjàmbá àwọn alòkúta wọ́n máa kárẹ̀dẹ̀ náà kárẹ̀dẹ̀ lọ́wọ́ àlẹ́ ìdáná fún mẹ́lẹ́ irú lòtú tí màtí ká lòtú náà ṣe ìdá lòtú ká fi ṣe jàmbá o ṣùgbọ́n kẹ̀kẹ́ náà tọ́ka sí ni pé àwọn tó wà ń sọ nípa wọn àwọn kọ́ gba òǹkò nínú ká ṣe jàmbá torí di eléyìí tọ́ ọlọ́run ní ìbẹ́nu wa ẹni tó bá fi lè náà kàdá wò tó bá fi pamọ́ sí lọ́dọ̀ láàyò àti ìlẹ̀ onídàá padà wọ̀. wọ́n gba ìbáwọ̀ ọ̀rọ̀ wa lọ́sì ọ̀dọ̀ máa ń kí ọ̀dọ̀ bìí náà rọ̀fìmọ̀ kọ̀ òun ṣe bàbá rẹ̀ bìí náà náà ló jẹ́ wọn á ti àbá àlejò kí ní jẹ́ bìí náà àti máa fẹ́lẹ̀ pọ̀ ẹrù ẹrù ẹrù owó góòlù kele ma kí wọn á ní ṣe dìínà lóko bàbá tí wọn kì í jẹ dìínà ìsàlàyé fún wa wọn á ní dìínà àfààní tí wọn rẹ wọn ó ní ìdùnnàmà tó mìíyẹ dìínà òye nàlà òdìínà wọn náà nítorí wọn pe dìínà ní dìínà nítorí pé wọn mú látara ẹsìn àti náà pé dìínà wọn mú látàrí ẹ̀dá dínà tó bá ń ṣe pé dínú náírún ẹni dínà nítorí ẹ̀kọ́ tẹ́ ni dínà torí náà ló méjì tó pàdé mẹ́wàá ó yẹ kó jẹ́ dínà wọ́n fi wọ́n pa mí nǹkan rẹ̀ káfí ìtàn torí kó lè máa rọ pé dínà nílò àti tóbi jẹ́ kó látàrí ẹ̀dá dínà wọ́n ti mú wọn ní tùmọ̀ rẹ̀ wọ́n ní pé máa ń akọ́dọ̀ owó. بحقه xaqéyì ọ̀rọ̀ nìyẹn wọn ni gbogbo ẹni máa mú owó tó lówó gbọ́dọ̀ tọ̀tọ̀ tó sì ná gbọ́dọ̀ tọ̀tọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ ló mú sí bẹ́ẹ̀ yóò sì lérè rẹ̀ wọ́n akadọ̀ owó bẹ̀rẹ̀ xaqéyì fẹlẹ̀ wò náà gbogbo ẹni máa ti wá owó wá sí ọ̀dọ̀ torí tọ́ta gbọ́dọ̀ sí ọ̀dọ̀ ẹ̀sìn rẹ̀ ni ọmọ náà kéde dandan kó rí bẹ́ẹ̀ àmọ́ àwọn òbí yẹn ni wọ́n bẹ̀rẹ̀. tọ́ ń bẹ nínú àwọn alùpùpù ẹni tó ṣe rí pé tí ọba fi ẹrù owó góòlù gbèlè màtó gbé pamọ́ sí lọ́dọ̀ yọ ọ̀bọ̀ sọ níjọ́ tó bá ti sọ fẹ́ gbowó rẹ̀ ọkùnrin rẹ̀ lálẹ́ àbíà. ó ti bẹ nínú wọn ẹni tó ti tọrọ fún dinar kan kò ní dá padà àti tọrọ lórí tọ̀ àmọ́ tọ̀ kalẹ̀ mọ́ tẹ̀ ìgbà dájọ́ kan tẹ̀ ìgbésẹ́ tẹ̀ ìgbébú náà kaná ló ń tẹ̀wọ́ ọlọ́run kaná ló ń tẹ̀wọ́ owó rẹ̀ gbà wọ́n gba ìgbà ọ̀rọ̀ fún wa láti rọ owó rẹ̀ gbà lọ́bí ọgbà ọ̀rẹ́ ìmọ̀ tuntun kárí wọ́n sọ ìgbà wọ́ọ̀rọ̀ yìí àwọn míì náà fẹ́ mi má máa hàn àwọn náà gbé gba ọ̀rọ̀ yìí jáde láti ti jẹ́ ìdíkẹ́ ìgbẹ́ nu wọn lódodo ẹni tó ti tó bá gbé ẹgbẹ̀rún àìní iye owó góòlù tó gbé sí lọ́dọ̀ àbófin hàn lọ́wọ́ yá yóò dá padà fún yóò dá padà fún gẹ́gẹ́ bó ti ṣe fún un. أبو هريرة الله يرحمه أبا يقول على سيدنا النبي محمد صلى الله عليه وآله وسلم من يسوي ما رحمه كان يوم أو أي مريك كل صوت أو أن كان يوم تنلو ó ní kọ́yé òní alùpùpù bìí náà ẹgbẹ̀rún bìí náà fún àwọn kan tó máa ti ní kẹ̀kọ́ ẹ̀wọ̀ góòlù lè tọkọ ẹ̀wọ̀n pé lónìí náà ee èèyàn kan lásán tí èèyàn ọ̀nà ọba pé yá lè fi ọ́dún mílíọ̀nù tẹ̀sí yóò tún kọ́kọ́ lọ gbọ́jú pípé ṣé oògùn ló tún á sọ̀rọ̀ ni àbí twelve one táwọn àbí mí ha pé ẹ̀dá ọ̀sán ẹ̀sùn lọ fúnra mọ́. tó ọlọ́lọ́ba onímọ̀dàkù kọjí ọ̀hún ní alùpùpìnà bí èèyàn bá kéèyàn lówó nǹkan yóò ẹ̀dá ẹ̀sẹ̀ kí lè fẹ́ fi owó nǹkan kan náà ní wọ́n pèlè wọ́n sàkó ní ẹ̀ẹ́dígbà tó tẹ́lá tẹ̀sí gbé owó nǹkan náà wọ́n kó okùn lójú bọ́ọ̀sọ̀ lọ oníkọ́yọ̀ ní asùnìyà bàbá arákùnrin wa ni ẹ ti ní ibi tó ẹ̀dẹ́ ni ó ti ṣèlò máwọn ẹlẹ́rìí wa tó ṣe pé ìmú wọn jẹ́ni tí ó jẹ́ni tí bí ń ṣe fún ọ lówó màá fẹ́ kí wọ́n jẹ́ni tí bí ń ṣe fún ọ lówó ọtọ́jú àjọ ọtọ́jú tó ẹ fún mi ìlú kékeré o tọkọ ẹni tó fẹ́ yáwó ẹjọ́ bẹ́ẹ̀ yá wọlé sọ̀rọ̀ oníkẹ́fà mílẹ̀ níkẹ́ hídà ọlọ́run ti tó lẹ́lẹ́ ẹ dákun sí bàbá olówó lọ́yẹ kọ́ máa sọ bá àbẹ́jọ́ yàwó tẹ̀ ní tètè sílẹ̀kùn fún pé wò ó kó lọ́ gba wọlé ẹni tí ó yàwó ní sọ fún kẹfà mílẹ̀ níkẹ́ hídà tó lẹ́lẹ́ tọ́pà olówó tún ní ètè ní ẹbí kẹfì mú ẹni tí ó jẹ onídùúró wa fún ọ bọ́ọ̀bá ẹlẹ́yìn wa lẹ́yìn tí ó tún ní ìwà pọ̀ ẹ̀rọ ẹ̀fẹ́ yàwó báńkì náà wọ́n mẹ́lẹ́yìn wa ó tún mú tó fi gbó wa gbogbo àwọn wílé rẹ̀ kúkú ẹ̀ ló fi kà wọ́n sọ ti polówó lórí kó ọ̀fẹ́ yàwó. ọ ẹni tó fẹ́ yàwó ní kafa billahi kafila ọlọ́run tó lólu. subhanallah qala bàbá olówó náà ti ní máìlì sọdà olódodo lọ sọ Ọlọ́run tó lẹlẹ wákàtá lílẹ ìṣe ìṣe bọlọ tó lẹlẹ tó ti tó lẹlẹ lọrẹ tọrọ bá tọrọ owó ẹ ti ká lọ bọlọ ọkọ ẹ lápẹ náà fà ẹ má ti wà ẹ má ti àkọ tó bàbá olówó eléyìí ó ní náà kàfá lílẹ ìṣe sọdà òdodo ló sọ ẹ wàlá ẹ bẹ́ẹ̀ kàn bá rí bẹ́ẹ̀ láyé wọn ń dúdú mẹjìká ni àwọn àwọn àtẹkùnbọ tàbí. tọ onísọdá fàdàfàáhà ilé igi ilẹ ajẹlẹ mùsàmá ó sì gbé ẹgbẹ̀rún ìnáà ó sì gbé fún ike tọ títí dìgbà tí a jọ dá gbogbo wa fún mi má ti dúró arákùnrin wọn gbowó lọ́wọ́ rẹ̀. فخرجت البحر فسجاد أقبى أنا أقوم أقوم صنع أم لي أنا لي فقضى حاجته فسلوه يا كمجفته بتلوه كمجفته ó tún ti rí owó padà ọfẹ da owó yóò ẹsẹ̀ yí ilẹ̀ tó o bá fi ọkàn kan ló yẹ ẹgbẹ̀rún pọ̀nà ẹgbẹ̀rún àìní owó ó lè fi ọjà padà bọ̀. sẹ́nu pé jọ́sí sọ pé kàfá abilá iṣẹ́ yìí kàfá abilá ni kẹfì à ọlọ́túnlẹ́lẹ́ ọlọ́tún ní onídùú tọ́ ọjọ́ tó bá pé o ó sì fòkun ó mórí lókun ọgbà lílọ ó sì ti lówó tán ó tún wá ti rí owó kásìkò tó tó ìgbà tásìkò tó ọfẹ padà sọ́dọ̀ bàbá olówó kọdọwó rẹ padà fún ìgbà tó tó dé tí bèbè òkun ẹlẹsàmẹsà márùkẹbẹ nìyàrá dọbọ ha bàbá yìí sí ní wọkọ̀ tí olùsí ọwọ́ tí ó fi padà lọsọ́dọ̀ ẹsọ yà lówó. lèyẹ kutu màálí fi ẹ̀jẹ̀ ẹlẹ́ni ẹ̀jẹ̀lẹ̀ nítorí kó lè bá yọ ti kẹ́lẹ́ lásìkò tó dá fún fẹlẹ́ni ẹni màkàrà ó lè fi ọkọ̀ tí omi títí kọ̀ lọ́kọ̀ tí omi ó sì sọ pé ọ̀kàfà bìláì lẹ́yìn ọ̀kàfà bìláì kẹfìlà tán bóyá lẹ́yìn ọ̀rá ti náà ní pítọ̀ lóòótọ́ ló fẹ́ dáwọ́ ẹ̀ padà fún un kò nómi tó tó yá máa bó padà yìí ẹ̀ka ẹ̀yìn ayé ìkìlẹ̀ ti bẹ́ẹ̀ ìdáni kan sọ pé tí ìbájú kọ ọkọ̀ tẹ́lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó kò ní ẹni kan tí ọ̀dọ̀ ọ̀hún dìbò rẹ̀ kò sí sẹ́ni kan tó jẹ́ ìkìlẹ̀ rẹ̀ padà rí kí lọ́kùnrin ṣe fa ọ̀kadà fẹ́ṣẹ̀ fẹ́ṣẹ̀ ní sànà kọ́ra ha kọ́lọ̀ kó ìdí àkúlà ọwọ́ agbẹ́ ìdí àkúlà fàkàtàkàlà fi ha ẹgbẹ́ dínà ọ̀dà ẹgbẹ̀rún dínà sínú ìdí àkúlà. وصحيفة منه إلى صاحبه وتقول لك أحسنات دور الثاني للو أرجوك يا أقولا وتقبلون دينار سنو أو أقول لك أتيني أو يا إيدي أو أو يا سيدي مقبو أقول له ويجب أن يكون إيه وأنا بيت طب ثم سجد موضعها lẹ́yìn náà wá sí àyè tó kówó sí òkìjà rẹ̀. tọ́ tọ́mọ ẹ̀sẹ̀ bíi ayé lọ́gbà ọwọ́ akéka kó gbèjì àkólà sọ̀rọ̀ ó yún ògbé wa títí bèbè ògùn tọkọ́ ọwọ́ akéka اللهم إنك تعلم أني استسلفت فلانا ألف دينار dájúdájú ìwọ náà wà mọ̀ ìgbìmọ̀ tọrọ àtijọ́ owó tí ì ẹgbẹ̀rún fẹsẹ̀ ẹlẹ́ni ṣẹ̀hìdà ó ní kí n mẹ́lẹ́rì wa fọkùsù kàfà ẹlẹ́ni ṣẹ̀hìdà mo ti sọ pé wọn náà bá ti tó lẹ́lẹ́rì wọ́tẹ̀ ẹlẹ́ni kẹfìlà ọ̀sọ̀rọ̀ kí n mọ́ lùdúró wa fọkùsù kàfà ẹlẹ́ni kẹfìlà mọ́lọ́nà ti tó lùdúró fún mi kọ́rọ́ bí yàrá ó sì yọ́nú sí wọn náà kọ́ tẹ́lẹ̀ ó yọ́nú sí wọn náà kọ́ tẹ́lẹ̀ tí ó dúró fún mi wọ́n yẹn ní mo sì ti gbìyànjú ìwọ ọlọ́mọ láti rí ọkọ̀ tí omi kan abàásù ilé ìlẹ́dẹ̀ ìlẹ́kùn nítorí kí n lè bá àfikowó rẹ̀ ránṣẹ́ gbọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ tí omi yẹn pẹ̀lẹ́ àkọ́dẹ́rẹ́ ìná gbogbo yẹn tí mo gbà orí kan fún un wọ́n ti ní àtàwọ̀dẹ́rọ̀kà á ìwọ ọlọ́run ọkọ̀wé yìí sọ. bọ́rọ̀ máa bí hafi fẹ́ ó sì sọ àkólà sínú ìmọ̀ nìkan àwọn èèyàn yẹn ti ní ha àti àwọn ẹlẹ́tẹ̀sí títí tí àfúlà yìí tó fi gbọ́ sínú òfin tó ń mọ̀ sọ̀rọ̀ ọkùnrin yìí ó mórí gbọ́nà lé kókó ẹ̀wẹ̀ yìí má ní kọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n wọ́n fi náà nìkan yẹn sẹ́mi tó má kẹ̀rẹ̀ síbẹ̀síbẹ̀ ń tún wọ́pọ̀ sí omi míì ń tún wọ̀ ń wọ̀ tó wọ́n tún wọ́pọ̀ sí owó ti bọ́ nù yọkùnrin tó ní abẹ́lẹ̀ ọ̀wọ́pọ̀ فخرج الرجل الذي كان سلفه سلفه ọkùnrin tó yà lóhùn náà bá jáde wá sí tòun lágbọn bíbí ẹni tó yáwó gbà wọkọ ju omi ìjọsí òun náà wá sí tòun. tọ lèyàn bọ òun náà wú ọkan làálà màkẹbẹ yẹn jí gbogbo mi máa bóyá wọn lọkọ ju omi kọ́ bá gbowó rẹ̀ wá. فإذا بالخشبة التي فيها الماء يوجوه القبائل قل يا فلان وروه النوني فأخذها لأهله حطبا أقبلوا لما يقول إذانا فلما كسرها بس والذي وجد المال والصحيفة أبوه النوع سبحان الله ثم قدم الرجل الذي كان تسلف منه أن تجاوز الرواتي لن يعلمه فأتاه بألف دينار أفكوا يقبلوا دينار من وعفو لا إله إلا الله فمكروا منهم من استأمنت بالإنصار يؤديه إليه إليه يقف تنارو تما فأما أقع في تما منه كباك في وعن الزهر تطمع اللوحة وعن بيت تسيري في مسجد كابل في yẹn kankan ní gbogbo pamọ́ wà má orí tó lọ rẹ rẹ wá kú pàtó wá lọ tó lọ rẹ rẹ lọ rẹ tó ti kú yẹn mọ wá lówó mọ wọn ní kọlọ yẹn mẹ ibi kan wà lóṣù kankan kan ẹwọn kọlọ wọn kọlọ rẹ tó bá jẹ tẹ́lẹ̀ lóru sí ẹjọ́ alẹ́ alẹ́ símà ẹjọ́ bá ti alẹ́ símà kọlọ wọn jẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tọrẹ lọ yọ tuntun lọ jẹ nínú kọlọ ní alẹ́ jọ. Sunday tí ìṣe ọjọ́ sátidé wọ́n máa ti ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yọ̀yọ̀ sí ìṣọ́ ajá tó gbé lé. Tẹ̀wé ara kíra kàdá ẹ̀ ẹ̀sùn ara kíra tẹ̀lé ìlòkèlè tẹ̀lé ìlòkèlè wọ́n sọ fún ilé gbogbo àwọn àti ìṣọ́ kí ló ti wọ́n náà tí ò fi yẹ kẹ́ ẹ̀ máa tàtà wọ̀ ẹ̀ àmì ìdáwà sọ ìwọ ní ọ̀sán àlè. So, ó ti wá ní Mùsùlùmí lè mẹ́rin àṣìlẹ̀ wọ̀ wọ̀ wáyé. الإمام البخاري روى تعليق خمس صيغة الجهل wọn kọ kọrọ àti ìṣúná ìṣúná àmọ́ wọn gba wọn gba wa pé yẹ ọwọ́ àkọọlẹ ètò òkè àmọ́ ní kíra ní àwọn ọwọ́ àkọọlẹ ìmọ̀ máa kàn sí gbà wa àwọn ìmọ̀ wa ti sọ fọwọ́ àkọọlẹ. tọ ọkùnrin tí wọn kó ẹsẹ̀ lókè náà rí ìwà wọkọ ọwọ́ àti òfin wọn lọ ìmọ̀ ẹsẹ̀ tó jẹ ilé fi tọ́lá bí wọn kẹrin lè hàn ní kẹfì máa ń mo fi ẹ̀sùn sí wọn lọ nítorí kí lè bá rọ́pò tó fi mọ kó rẹ wá kí mọ kó rẹ rẹ́sẹ̀ tọ́nà wọ́n ti súnmọ́ tẹ́lẹ̀ kí n yọ ọkọ tí o kọ́mílẹ̀ lẹ́bi àti ìtòfí síwájú ìmọ̀ wọ̀ wáyé ọ̀ọ́n alùpùpù ìtẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ ilé jẹ̀bi ṣáyé olówó ni a tó fi fowó kan rẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọ̀ọ́n arákùnrin yìí alùpùpù ìtẹ̀bẹ̀ ẹni ẹ̀dínú màlúkẹ́bẹ̀ kọ́mílẹ̀ hẹ́nà sínú ọgbọ́n fún ìrọ́kọ̀ tí o fi ṣáájú àti tòní ó ti ti dáwọ́ sínú òkú tẹ́lẹ̀ سبحان الله قال أرقني كل ولي فإن الله قد أدى عنك الذي بعث في الخشبة ọlọ́run bá ti bọ́ ọ̀sán yìí tó fi ránṣẹ́ gbanú àpòlà àtìlẹ́yìn fáńsọ̀rọ̀ ìfẹ́ láti di iná rẹ̀ rọ̀ṣídá ẹgbẹ̀rún bíi náà ló ti kó wa kàn kó lọ nílẹ̀ tó hàn lọ. eléyìí fi hàn pé ìgbẹ́ nù ẹni tẹ́ bá kọ̀ọ̀kan tán tẹ́ kọ̀ọ̀kan tán pẹ̀lú owó tabua owó kéde máa tẹsí kókó náà ní ọjà wáyé bóyá kókó kọ́ lọ sí kò bóyá yá bóyá ìrànlọ́ lọ́wọ́ nígbà tó bá rí kọjá padà pẹ̀lú ògbọ́nà tó bá ti jọ ìta tó ní lójú tì í. àwa ti mọ̀ pé láì lè lè ọ̀pọ̀lọpọ̀ ìyẹn wọn ti yá lówó sòwò tọ́pọ̀ lówó lẹ́kù. ìbẹ́nu wọn ẹni tí wọ́n yá lówó sòwò tó ti kókó ti gbowó báyìí ó kan ní olóko lọ ní bàbá olóògùn ni wípé kó ń tẹ́kọ̀ọ́ ń ba torí ní ilé ìgbà yìí káni máa lálàáfíà láyé àtúkàjẹ́ ní tó ṣe fọkàtà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ ti lórí láyé ìwọ́n máa tó ṣe fọkàtà ń kọ́ orí kò lù tó tí èèyàn máa ti tẹ́lẹ̀ tó ṣe fọkàtà ó ti nù orí ńlá nìkúra rẹ̀ báyìí eléyìí jẹ́ ìdí ohun tí wọ́n sọ níbi báyìí kí ló dé táwọn kan fi wá wà nù wọn tó fi a bá fọ́ọ̀lì náà kàn fún ìjà padà àti tẹ bá dúró tó wọn ìrẹ ìmọ̀ bá wà ní ìgbà ọ̀sán àkùlọ̀ wọn lu ọ̀rọ̀ ọlọ́run tó ní wọ́n ní kò mẹ́tì mẹ́tò ìdí náírà ìdáyò láti rí ìlẹ́kẹ̀ ìlà máa tó ká àdéhùn ọ̀hìn wọn lẹ́yìn bẹ́ẹ̀ lórí kíkà fún yàtọ̀ bá jẹ wá lójú ọ̀bẹ tán ẹ̀kú ni lórí ẹ̀kú ni lórí tó bá gbà ẹ̀jọ̀ fún un ah, àwọn olùwẹ̀ ọkùnrin àwọn eléyìí máa kò ọlọ́run ní ike ńbẹ́nu ọ̀sẹ̀ nítorí ọba kún lówó kò ní dá padà àdúgbò dúró àdúgbò dúró lé lórí gbogbo tó bá jọ bàtẹ́ bá jọ fún bàtà ní oṣù láwọ̀ yẹn padà pé kárí kì í ṣe kárí ó tún ẹ̀kọ́ àwọn mùsùlùmí tẹ̀ bá yá ẹ̀ lówó ẹ má máa dúró lé lórí nítorí pé ńbẹ́nu wà tó dà tó jẹ́ kí tẹ̀ bá yá ẹ̀ lówó tẹ̀ ìgbọ́n nà tó dà tẹ̀ ìgbà nà tó dà ẹ̀ nínú àti sọ̀rọ̀ máa lè wà ní sẹ́lẹ̀. ẹ̀yin mùsùlùmí bóòlù ẹsẹ̀ mẹ́tẹ́ máa ọ̀yáwó ọ̀sánwó. ẹ̀sọ́ bá nàbí sọ̀rọ̀ máa lè sọ̀rọ̀. a ó máa wá ní táwọn bá wà. àlẹ́yìn náà ó máa wá padà yọ kó wọn tó fi olè kú lọ́rùn. ẹ̀lẹ́yìn sọ̀rọ̀ máa sọ̀rọ̀ rárá ẹ má pa. níṣẹ́ ló yẹ kó ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ olùdájọ́ tí ó dùn ó dọ́gba láàrin ẹ̀mí àti lọ́nà wọn kọ́ sọ pé ìlànà ti fi ìsanwó ẹ̀ ó ti kó sàmàlà àwọn anábì lọ bẹ̀rẹ̀ pé títí ẹ̀ bá jẹ́ ẹ̀ ló fẹ́ẹ́ bá yín jà bí ẹnìkan wá wà lọ́sọ̀ tó ń kẹ́ àpò ẹ̀ náà ti kẹ́ ẹ̀ tán àwọn náà ló ń gbé lẹ́yìn anábì ọ̀sán wà ní ìsìnlẹ̀ wọ́n ní sẹ́yẹ kó o ṣe kó wọ́n sọ pé ìlànà pé owó rẹ̀ ti kó sẹ́ńtà kó o sì sọ fún náà pé ọ̀nà tó dáa máa gbà ẹ̀wọ̀ èyí tí wọ́n ti ń sìn lọ ẹ̀kọ́ òṣèlú ó túmọ̀ sí pé ẹ bá fẹ́ sin ẹni tí ọ̀sẹ̀ ní lówó lówó ẹ̀sìn gbọ́nà lọ́dà títí bí ká wà lọ kàmálé nígbà tó kún àtìyàwó rẹ̀ tí wọ́n ti fẹ́ sùn ká wà lu àdá ẹ sàlámù àlẹ́kùn àlẹ́kùn sàlámù yíyọ títí ọ̀yọ́ nígbà tó kù kínú kí lórí ọ̀dì àdá nínú kó kó jáde kó ká lẹ́yìn ọ̀dà kọjá ó yẹ kí ìyọ́n máa ṣe owó ìwọ náà sọ jẹwo mú ìyàwó olówó mọ gbogbo olówó pẹ̀lú ẹ̀mí kò ní ìná ọwọ́ náà àti ìsìnkà tó tún gbórí ní látọ̀nà àlejò Muhammad sọlọ́lá àdìgbà ìṣẹ̀lẹ̀ tí gbogbo ẹjọ́ bá yàwó olówó pẹ̀lú ẹ̀mí kò ní ìná ọlọ́wọ́ ní ìlú ìná. gbogbo ẹjọ́ bá yàwó olówó pẹ̀lú ẹ̀mí kò wọ́n san padà ọlọ́wọ́ sì náà tó fi san padà ẹ ti fi mà pé bàbá kú nínú tí ó fún wa wàhálà nù مرهونة بدينه حتى يقضى عنه إيه هذا هو الحديث في من اللي في جاد فيها في أبيو يرجن صورة. فلا تثير كوني مثل كنت بابا تسمى تريد إيه؟ أن الإنسان يجب في كسورة فالسفن يجب يعني كل عمله ولن وإن كان ذو عسرة فنظر إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون تبين الإنسان أن يسمح فعله يسمح فعله أنت يلو inú oṣù náà ń yíra gbà kò ní owó tí ọ̀sà ọlọ́run kò burú ẹtọ́ lọ náà àti tí ó tò ní ẹtọ́ bá ti kún fún un tẹ ẹ bá tiẹ̀ wá kú kan owó ti sàrà fún olólùrí fún yín tó bá yẹ pé ẹ mọ. tó eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá jẹ́ olówó tó o tó kò lè sán pàtàkì kún fún tó bá tẹ̀ ẹ́ kíá ẹ̀ńkàn pàtàkì kún rán náà kò ní ọ̀nà tó ti lé lówó sàn tẹ̀lé sàrà rẹ̀ ẹjọ́ ní ìsinmi lágbọ̀n bẹ̀rẹ̀ wọn kò túmọ̀ sí pé káwọn ọmọ wa yáwó pẹ̀lú ẹ̀sìn pé àti ẹ̀ lọ́ọ̀dì dé kò kó gun wa náà tọ́ba bá gbà tí ò ní kun yín kọ́ torí lélẹ̀ yìí kí ló dé tó fi jẹ́ kí nígbà tí wọ́n bá gbowó owó tó kéré wọn ò tún ní dá padà àwọn kánú wọn láàrin kẹbí ẹnáwó bọ́ọ̀lù lẹ́yìn sáà lẹ́yìn náà fẹ́lẹ́ mẹ́yìn àtẹ̀bí wọ́n ní sọ́kà ni pé nínú òfin tọ́lọ̀ fi ránṣẹ́ sáwọn kì í tẹ̀tẹ̀ kìí tẹ̀sẹ̀ lórí àwọn tó káwọn ṣerú àwọn aláìmọ̀kọ̀mọ̀ká àwọn lábáwá bẹ́ẹ̀ làwọn ìyàwó ti ń wí àwọn ìyàwó ti ẹ̀sìn ọ̀pọ̀ ara gbígbé náà kọ́lé tó wà lọ́dọ̀ àwọn pé ẹ̀jẹ̀ wúro aláìmọ̀kọ̀mọ̀ká lábáwá kò burú tẹ́ bá jẹ́ ajílẹ̀sẹ̀ fún yín àwọn òbí ta wọ́n tún parọ́ mọ́ lọ nítorí ọ̀rọ̀ ọ̀pálẹ̀ wọ́n lọ́rọ̀ wọn parọ́ wọn lọ nígbà tí wọn lẹ́nu ìṣòro làwọn pa wọn. ẹ torí pé ẹjọ́ ló jà wọ́n yìí ṣẹ̀ṣẹ̀ lè àwọn èèyàn yìí yẹn oní tí gbogbo ẹni tó bá ti jẹ́ ìyàwó yìí ẹ̀rú àwọn gbogbo ẹni tó bá ti jẹ́ ìyàwó yìí kẹ́kẹ́kẹ́kẹ́ tó lọ́n dá fáwọn káwọn ọmọ ọkùnrin. so eléyìí iná ni wọ́n ń ṣe fóyìnbó iná wọn ti fẹ́ẹ́ tó òyìnbó tó fi tó òyìnbó tó òyìnbó tó wá àdúgbò ọ̀lọ́kọ̀ wọn yìí wọ́n lé ìwé kan wọ́n pè ní protokóòlù sọ̀hánìyàn protokóòlù sọ̀hánìyàn ìyẹn ti dé protokóòlù ti àwọn ẹ̀wọ́ yìí. nínú protokóòlù wọn yẹn àti ara wọn ti bẹ̀ nítorí pé nìkan náà mùsùlùmí lórí yẹn lórí mú wọn fi gbé jáde yọ táwọn mùsùlùmí tọ́tù máa ń fi àgbà wọn. bí ẹ máa ń kàwé ìrìnà lóṣù báyìí ipò wọn tó gbogbo lé ayé ipò wọn tó gbogbo ẹni tètè ẹ̀wọ́ ipò wọn tó gbogbo dúkìá ẹni tètè ẹ̀wọ́ wọn kà kókó lọ ṣẹ̀dá gbogbo yẹn yóò fi náà wọlé náà wọlé náà kẹ́kẹ́kẹ́kẹ́ wọn ní nínú ọdọọrọ sọ̀kalẹ̀ fáwọn pípẹsẹ tí káwọn jẹ wọ àwọn omi yìí àwọn aláìmọkàn wọn kà tó ti nínú ọlànà صلى الله عليه وآله وسلم ويقولون عن الله الكذب وهم يعلمون بذلوا يرون معمول إن بلا قوله منهم كثيرا بس قوله طبعا قوله إذا وقت الجاهلون يأخذ ẹnìkan ọba bá ọdún láti àjẹ ọdún yẹn lọ àwọn ẹni ó ní wọlé náà jẹ إلا نصيبه اللغو من أموال أهل الذمة الكجاج والشاة أمري أجي تبيض حمود من هو أما يهودي أبي نصارى وأن جابه وفي جبه الإسلام وأن تسوقها إذن في لمبة ناس من بعدها. Pripe ak se zem, a bawa jan. àwọn ń bẹ pẹ̀lú wa àmọ́ tí àwọn bá lọ jagun nígbà náà ó sì ti gbọ́dọ̀ báwọn táwọn bá jagun táwọn ètè àlòsí nà àwọn bèbè yìí tó fi lábẹ́ tí wọ́n ń bí abẹ́ ìjọba ẹ̀sẹ̀ náà ó ti ti ká diẹ ọ̀kan náà àwọn ẹni tí àwọn ń sanwó dáhùn táwọn ẹ̀jẹ̀ kékeré ń sanwó dáhùn tí mùsùlùmí ìbáwí wọn jà ó ti ti ká diẹ wọn kọjá pé lọ́wọ́ wá bà ó ti ti kọjá pé àkùtà wọn lọ́wọ́ wá bà tá a lè jẹ àwa á máa múrú ẹ á máa jẹ wọn lájẹ á sì máa jẹ wọn ní àbùtà nítorí pé àwọn òwò yẹn tó bí àwọn náà sọ àti ẹ̀ńdọ̀ fìdí ètò bí kékeré làwọn náà tó bí ló kú bá jẹ ẹ̀tọ́ wọn. ọ̀pọ̀ ní àbúrò pàtàkì olú náà tẹ máa mú wọn láti ẹ mú wọn lábùtà kí lè máa sọ náà. wọ́n làwọn máa sọ pé ليس علينا بذلك بأس وسيسأل ولا بأس يأتي أمريكا سواء صاروا إلى سواء الإسلام ثم تقام أنه ما شيء وقالت أما شاكي أن تنسي ذلك ọlọ́run nínú wa torí eléyìí bí ẹlòmíín náà ní ìfowópamọ́ ọmọ tó la di ẹjọ́ kó sílé àwọn láti lé alábàágbé àwọn àtúntò ìgbọ́ rẹ̀ pẹ̀lú ìdí tó wọn rọrùn bá yẹ oṣù dídí di ọdún mọ́tọ̀lẹ́ ti lọ́rùn. wọ́n ní a kó lẹ́sìn tí wọ́n ní ìfúnná kẹfẹ́ yìí ló la jẹ́ kí wọ́n á burú mi à ibi kò tẹ́tẹ̀ ní ẹ̀bá jẹ́ òkè kẹfẹ́ kò sí tẹ́tẹ̀ kò sí tẹ́tẹ̀ owó tẹ̀ ti won ni ifunna kefe yii lo la je tí won a buru mi a ibi ko tete ni ba je ló ti fẹ́ jẹ. Ibn Abbas radiyallahu anhuma wọ́n ní hada kama qala ahlul kitab laysa alayna tẹ̀lé ọ̀hún mi yíyá ó ní ọ̀rọ̀ sẹ́yìn náà sọ ọ́ pé kò sẹ́sẹ̀ lórí tẹ bá já sí ẹ àwọn tí ọ̀yẹ́ tẹ já sí ẹ wọn tẹ bá já kùnà àwọn tẹ ọ̀yẹ́ já kùnà wọn ọ̀yà tó ọ̀rọ̀ tí àwọn ẹ̀rọ mi náà sọ nípa pé kò lórí àwọn táwọn bá ti wà wọn lárúbáwá. ìlànà omi la àtẹwò ṣíṣí ẹ̀dá làǹkà ìlànà kọlẹsẹ kẹjẹ wo wọn lókè màtá sẹdíríà ẹyà ìjọba yẹn lọ sí. Ọlọ́run ọba wa ó ti lọ́ràn ẹ̀ kíkí kéèyàn jẹ́ ní tó ṣe fọkàtà kéèyàn mẹ́tò ń jàǹbá kéèyàn sì má máa sọ báwọn ìyàwó ti ṣe sọ pẹlẹ ìsáàlẹ ìdábẹrẹ ọmọ mi ìyẹn ìlàsẹrẹ àdẹsẹ tá a bá jẹ́wọ́ àwọn òmìnir yìí nà ẹsẹ̀ ní ọ̀jẹ̀wọ́ olówó bẹ̀rẹ̀ ìrẹsẹ̀ yìí náà ti mẹ́. ẹ wọ́n ti fi ti náà tó ṣẹlẹ̀ nàìjíríà mẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ti kó dúkìá dúkìá nítorí pé wò pélé sàárẹ̀ náà tẹlifóònù yìí nà tẹ̀lé ẹ̀lẹ́ sàárẹ̀ náà ti dá ẹsẹ̀ yẹ. tí bá bẹ̀rẹ̀ láti gùn bí afra ọ̀pọ̀lọpọ̀ dúkìá àwọn yìí ní yorùbá haúsá ni wọ́n dáwọ́ bẹ̀. torí pé màdá wọn túlẹ̀ ẹlòmíì lọ sáì ọlọ ọlọ pàmì sára lórí ètò ìyá ní ti múbi àwọn onídùúkìá onídùúkìá ní tẹ̀lé mà torí pé ní lẹ́yìn sáà ní ìlà ìlà ìfẹ̀ṣẹ̀ kíkọ̀ fẹ́fẹ̀ àwọn òkìlá ẹ lọ fi ọmọ ẹja ìyá náà ló gbogbo àti ọmọ agbélé ọmọ kékeré yìí ti mà pé mà gbélé yìí pé kí o sì lè dà tó hàn àwọn ọmọdé bẹ̀ wà tó jẹ́ pé wọ́n mọ̀ wọn títí lónìí lọ́wọ́ yìí wọn ti gbà. tọ́jú kò padà dé kò lè sọ̀rọ̀ mọ́ torí lè lu àti bíjẹ́ ẹ̀ńtẹ́ ti bí tẹ́lá tó béèrè ní ìtàbà pé yóò tó dọ̀ fún tọ́ ẹ wá wọn àti nàìjíríà tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ èròjọ́ ìdí nàìjíríà ó sì lọ kọ́ provision sọ ẹ̀ ní ó máa kó àwọn kásánkásánsọ tó máa fẹ́ ó máa kó wọlé kásán nílò ó máa kó wọlé ìyọ́n máa wá ṣe òkè tó máa dáadáa lẹ́ẹ̀ máa gbádùn ẹ̀ máa mú mílíkì lásìkò ẹ̀ máa yọkọ̀ ẹ̀ máa yọkẹ́ àwọn olùdíje dára wọ́n ní kí ló dé ayé gẹ̀ẹ́nìmọ̀ làwọn kọ́ àtà àwọn kó gẹ̀ẹ́nìmọ̀ yẹn gẹ̀ẹ́nìmọ̀ bá wọ̀ ike kini ọlọ́run ju àwọn ẹrẹ kékeré báwọn yàrá òṣìṣẹ́ sọ náà lẹ́yìn àná yìí náà fẹlẹ fún mi yìí rẹ bíbọ ọlọ́run níbi àwọn náà lè ọlọ́run ti ní bíọ lé owó lówó tọnà ti lẹsẹ fún ọkọ bẹ́ẹ̀ òkú ti lẹsẹ ẹlòmí ti tẹlifíṣàn tẹlifíṣàn ogún fídíò fídíò iná ọ̀nà owó fídíò fún ọ̀fẹ́ lókòtò lè fọ́. apá yọ̀ lọ́wọ́.

tí kèfèrí bá ti kèfèrí tí kò jẹ́ kí mùsùlùmí ọmọ ẹgbẹ́ bíi mùsùlùmí jẹ nítorí pé àwọn tí wọn àpùlá lẹ́sẹ̀ bá ti kèfèrí dà ọ̀tẹ̀tẹ̀ kan lẹ́yìn lẹ́yìn kèfèrí tí kèfèrí bá ti kèfèrí ìyẹn máa ti mùsùlùmí jẹ. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين المتقين ọ̀rọ̀ orí bí wọ́n ti dé ń wí ọ̀rọ̀ orí bí wọ́n ti dé lérò àwọn ẹni tí ò fi tọkàn sẹ́nu wọn tí wọ́n ti jẹ́ owó olówó ṣe àbòsí bọ́lọ̀ ń sí ìfì àwọn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ti dé lérò oṣù ẹ̀kẹ́ màdájú onígbèmọ̀ àwòrán bíi àhẹ̀dẹ̀ yìí gbogbo ẹni tó bá fi àdéhùn rẹ̀ èyí tó bọ́lọ̀ wọn bá dé àti òsì ẹ kọ́ lọ́wọ́ bá ti pẹ́ sí lọ àti òsì ẹ kọ́ lọ́wọ́ bá ti pẹ́ sí lọ nínú kíra ẹ̀ ní kí pamọ́ wọ́n ọkọ̀ ọlọ́wọ́ kò ní ìdá ọkọ̀ lẹ́sìn náà kò tó fi dá abẹ́lẹ́ tó bẹ́ẹ̀ ṣe lọ náà kò ní láti wà láti tibọ́lọ̀ wọn bá ti báwọn ẹni tó fún ní kíra dá máa àwọn olùmọ̀ kí ló dé tẹ̀ wá pé má jẹ̀ mí mọ́ ẹ̀ má jẹ̀ mí mọ́ wọ́n ti dákọ̀ kí ló dé tẹ̀ páyọ̀ lọ ẹbí tìrà pamọ́ tìrà ti tẹ lọ́dọ̀ yín tẹ́bá ti kàdé bí káàtì yóò tu ẹ pàdé pé lọ́wọ́ ẹ̀jẹ̀ àmọ̀ sọ̀rọ̀ nǹkan bí báyìí ha sọ̀rọ̀ nǹkan bí báwo ìmẹ̀nu tìrà ìròyìn gba lẹ́nu Muhammad sọ́kọ́ wà fún àdìgbò àdìgbò ẹ̀jẹ̀ pamọ́ ẹ̀jẹ̀ káwọn yọ̀ tó bá ti páyọ̀ lọ èèyàn páyọ̀ lọ títí ọlọ́run pamọ́ ọ̀rọ̀ nípa lórí tó bá ṣẹlẹ̀ ẹgbẹ́ pamọ́ àdéhùn tó lọ́wọ́ ayé ṣe ẹgbẹ́ pamọ́ tó ti dẹ́kun gbogbo àwọn àdéhùn ọlọ́run náà lọ́wọ́ bá láti ń bẹ́ẹ̀ títà lè ti bá fún àwọn aláyé lẹ́gbàá gbàgbé ìgbàgbọ́ gbogbo àwọn àdéhùn náà wọ́n bá bọ̀